pẹ̀lú ìyọ̀dá ọlọ́run àwọn ọ̀rọ̀ tó ti wájú ní àtàlẹ́ ti nínú síra àyọ̀dá ọ̀sẹ̀ tó pé ìjọba wa ọ̀gá tí ọlọ́run kọ̀ọ̀kan àwọn ayé tó wọn. báyìí ti ọ̀rọ̀ olóòlì báàbò ti sọ nípa àkáàtò láti nàìjíríà ìdájọ́ ìṣúná èrò 8 méjèèjì tí a lò kí. Níbi tí a ó mọ̀ tẹ̀síwájú ní àgbálẹ̀ yìí, òní tí wọ́n ti fẹ́ẹ́ fún ayé wa. Kí ni ìdájọ́ tí àwọn àbá fún kí á tètè kí yàn nínú ọdún iléyà? àti pé ara lọ lára díẹ̀ nínú tó fún bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tó ti rí pé ẹ̀rùn ìléyà yóò yá ju ti ìtúnu ààwẹ̀ lọ. kí làwọn ìdájọ́ tí a kọ́ fún nínú òfin ẹ̀sìn? bákan náà kí làwọn ọ̀sẹ̀ wọ́n fẹ́ ká ṣe nínú ọdún. iléyà ṣáájú kí a tó pẹ̀rẹ̀ àbí ṣáájú ká tó wáyé nínú ìtúnu àwẹ̀ kí làwọn ọ̀gá tó ká ṣe ṣáájú ká tó wáyé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسمى تقديم الصلاة الأدهى وتعقيم صلاة الفجر wọ́n ní ìdájọ́ ẹ̀ ní pé nínú ìlànà ànábìlẹ̀ wà nínú súnà yìí kí á tètè kírun nínú ọdún ìléyà kí á sì lọ́ra díẹ̀ nípa ìtúnu ààwẹ̀ ìyẹn nínú súnà tàbí nínú mọ́mọ́ àlè fẹ́lá. wọ́n ní eléyìí kò ní ṣe àròjọ bí ọ̀rẹ́ ti ní pé ẹ̀bà wà lọ kan sí àwọn àwọn àṣàfẹ́ tí wọ́n gbà wá sọ pé ìdájọ́ tí wọ́n fà nínú náà mo la máa pè ní àbí tòkófẹ̀l. wọ́n dà á lè lẹ́yìn wá wà lẹ́yìn sẹ́lá kátàbà ìdá àdóyè bónà àná. ó kọ ìwé sí ọ̀kan nínú àwọn wọ́n jẹ́ ẹni tí ń di àwọn àlùkò ọ̀kan mú láwọn àsìkò yẹn pé tá a bú wọ̀rẹ̀ sáà fún àti àti àjèrè lẹ̀ àti ha wọ́n ti irun ọdún léyà tá a bọ̀ sí ìrù àti àti ha ìyè lẹ̀ àti ha wọ́n ti kó yára àjèrè kan ìlú tètè kírun wà á fẹ́ àlùfẹ́ kó o sì lọ ìrun ìtúnu ààrùn kó o lọ́rùn lára díẹ̀ bákan náà nínú wà sí àti ó kọ sí àbáwa amúrì yìí ó sọ mi pé wà dá kiri náà kó o sì sèrè ń báwẹ̀ kó ń báwẹ̀ yìí. nínú ìtètè kírun lọ́dún léyà àti ìlọ́ra kátó kírun nínú ọdún ìtúnu àwẹ̀ wọ́n lè wí pé wàlíyẹ́ tẹ́tẹ́ wọ́n tọ̀tọ̀ àníyá àsìkò tí ìyá ó fi ṣe ẹran táwọn èèyàn tó ẹran yóò lè gbà wá láàyè bìtẹ̀kìdì ìrùsọ̀lá bẹ̀rẹ̀ àdìhà nígbà tá a bá ti sì kírun ní àsìkò ìrọ̀lú léyà. bákan náà wọn ni ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n lè ní kọ́ ìsẹ̀ká àtẹlẹsẹ̀kẹ́ kọ́tà sọ̀lá àtẹlẹsẹ̀kẹ́. abẹ́rẹ́ wọn ní nínú ètò jáde níbi kí alọ́ra díẹ̀ ká tó kírun nínú ìtúnú àwẹ̀ olùpẹ̀ ayé ò lè gbà wá fún gbogbo ẹni tó ṣe wípé òun náà bá fẹ́ yọ zakato lè fitiri yóò lè yọ zakato lè fitiri rẹ̀ yìí ṣáájú kótó di wípé àwọn fi rò ẹni pé ẹran fúnléyà ọ̀ràn ẹ̀ ní ká pa ṣùgbọ́n bàbá pa ó gbọ́dọ̀ jẹ́ sí wípé bàtà fún láti báàdà mọ́dá báàdà sọ̀lá nígbà tí yàrá ti wá kírun báwọn yẹn tó ń bẹ̀rẹ̀. ìyẹn ló lè dé kó yá wa káfíńtì tètè tó láàyè ti àwọn ọ̀gá bàbá sẹ́yìn tó ní dáhùn tó kọjá adékòyè wa ní àwọn ẹ̀sìpírẹ́ǹsì ẹ̀ẹ́dẹ̀sì ní láwọn àtúnfà. láti pé tó bá wà ní àwọn family house bẹ́ẹ̀ ni kí ẹ pẹ́ ẹran tó pọ̀ tó máa dá ẹran yọ parẹ́ lọ́pọ̀lọpọ̀ ọdún. ẹ̀kọ́ àti ìlú wa pọ̀ jù nígbà tí ìwà ti kù jẹ́ o. nígbà tí wọ́n á ní yìí ṣe da yìí di aago kan ọ̀sán àbá àwọn méjìlá ọ̀sán tó lẹ́nu lẹ́nu ẹni tó yẹra tán. ó bá yẹ pé ìdíje. ó wá lọ́sùn wọ̀nyí ló fún ni ní ìdààmú tó tilẹ̀ kẹ́kẹ́ tọ́lọ̀ bá kẹ́ni àwọn nǹkan wọ̀nyẹn àwọn èèyàn ti gbèsè báwọn èèyàn lórí ẹ̀ nítorí pé gbogbo sáàlùfẹ̀ yìí kò ní náwó ní wàhálà púpọ̀ àwọn kan bẹ ẹsẹ̀ tí wọ́n nìyẹn. Tẹ́wá ti di gbáyà wọ́n yẹ kí ẹ̀kọ́ fún ọ́ fún gbogbo ẹ̀kọ́ gé. Kódà nígbà míì wọ́n á tún pa àwọn tó kù sí abẹ́rẹ́ kan wọ́n á tún pa àwọn tó kù sí tí ò tún ní fún àwọn ìyàwó lé tí ò ní fún wọn ní wàhálà pọ̀ eléyìí kò táwọn bẹ̀rẹ̀ àtàwọn èyí tí wọ́n táwọn sọ̀rọ̀ ọ̀sùn ni pé àwọn tí wọ́n bá pa àbáwọn tí a bá fún tẹ́tẹ́ lórí ẹ̀ àìkú ìwà àwọn ọmọ pé náà á ti délẹ̀ yóò tó. Dede ẹran báyìí làwọn gbà. Èyí tí láti láwọn fara lọ́dẹ̀. Ṣùgbọ́n wọ́n lè sọ fún ọ pé iye báyìí làwọn gbà lówó. Kò sábà lórí rẹ̀. Ìwọ́n bá gbà lówó lówó tẹ́ àbọ̀. Ṣùgbọ́n àti sọ ipò gbọ́dọ̀ tó wáyé pé tó tí bá gbà yín bá ìtàn wájú àti apá ẹ̀yìn àbí ìtàn ẹ̀yìn àti apá wájú kan òun máa gbé lọ ẹ̀dọ̀ kó fún ẹran ìléyà pípa. torí ìdí eléyìí èyí náà tó wà òun ni kó lè jẹ́ ìrọ̀rùn fún wa torí pé ọdún làlá ń ṣe. nígbà táwọn ọ̀sán wọ̀nyí náà wá kó wájú àgbẹ̀ tó wàhálà tó wá ní ẹni pé etí àkórí ẹ̀ sọdún àbí lákòókò kalẹ̀ lọ́sẹ̀ abúlé àbá ń ṣe kí rọ̀rùn ọmọ ìjáde bẹ́ẹ̀ ni kò ní jáde bẹ́ẹ̀. bákan náà zakatu lè dídìrì nígbà tí a bá fẹ́ dúkìrọ yóò kópa lára báyìí lòmíì tó ṣe pé látara ìjọ àt látara ìgbìyànjú ẹ̀ pé ó fẹ́ yọ zakatu lè dídìrì ó lè bólẹ̀ mẹ́lòmíì yọ bẹ́ẹ̀ sì ni le lè dídìrì bá dàdà ẹ́ sọ́dà kọ́tọ́ ẹ́ bí náà sọ̀rọ̀ kọ́ lẹ́wọ̀n ẹ̀jẹ̀ abẹ́rẹ́ náà kò ní jẹ́ zaka bẹ̀rẹ̀ bísírì mọ́ yóò máa jẹ́ sọ́dákọ̀ ní kù sọ́dákọ̀ yóò rọ̀ gẹ́gẹ́ bá lẹ́sìn sọ́nù wá wàhálà ìṣẹ́lẹ̀ àtúntò sọ. kí wọ́n wá lè jẹ́ ìbámu sí ìlànà tàlẹ́lì àbí ká tó lu àwọn ọ̀gá tó wà lè kéde tó bá tó máa tó lè jẹ́ káyé àwọn ọ̀gá yẹn láti yọrí. bákan náà àwọn súnà tó tó rọ̀ máa ìrún ẹ̀yìn àti ìrún àìrún ìyọ̀rún lé àti ìrún ẹ̀yìn ìtúnu àwẹ̀ àyàmùlà kọ́bla ìkòrò ti sọ̀lá àtẹlẹfẹ̀tẹ̀ tàmọ̀rọ̀ yẹni pé dáadé péye tó jáde láti lọ kírun ẹ̀yìn tẹlifíṣẹ̀ ìrò ìtúnu àwẹ̀ nínú súnà ni kéèyàn jẹ bíi làbínú ẹ̀rí kí n sì làbínú nìkan ṣùgbọ́n nínú súnà ní ilé pé èyí tí wàá jẹ kẹkẹ òkè èdè ìlàbílò kí èyí tó jáde. eléyìí túmọ̀ sí pé ẹtì túnú ẹ̀ nígbà lórí nínú ọdún ìtúnú àrùn. bákan náà eléyìí ó dìnnà wáyé pé nígbà tó ṣe wípé ìkírun náà yóò lọ́ra díẹ̀ abẹ́rẹ́ta kò wá ní jẹ́ sí wípé àìsí ìkẹta sínú kò ní lè jẹ́ kí olú farabalẹ̀ láti tọ́ olúwa ẹ̀kọ́ ojú ìwé lọ́yọ̀ wọ́n tó ti kẹta nù rẹ àsìkò tá a máa ń jẹ sàwùrù tẹ́lẹ̀ bóyá ó ti lọ fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ sàwùrù jọ́nà wọ́n láti mọ̀ látàlẹ́ pé ọdún wà á ti jẹ sàwùrù gbà yẹn lẹ́yìn tó ti jẹ́ sípẹ́ta ó lù ti mára inú ó ti máa retí oúnjẹ ìdájú tó máa ń jẹ. àwọn jẹ sàwọ́ àtúwà lọ sí àtúpẹ́ àti ẹ̀kẹ́kẹ́ ká tó lọ ewu islam islam lẹ́sìn tí wọ́n fi ṣe àti ìṣẹ́ tó wá ti ti sọ wọ́n lọ́ọ́ lọ rí ní ọ̀nà àfikọ̀tà kẹ̀yìn bá tọ́ bá làákà yìí. torí pé sàwọ́ ti jẹ́ lọ́jẹ́ tẹ́lẹ̀ inú òkèrè bí àwọn ọmọ ìfàmà àwa ti ẹjọ́ náà àwa tó bẹ́ẹ̀ lọ kírun àti wá pẹ́ ká tó kírun. Àbẹ́ ìlú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ká tó lọ yẹ atikọ́kọ́ ara kankan náà dúró ó ti wá kéré ìbí làbíwò bí ẹ̀jẹ̀ bí làbíwò. Ẹni pé oníṣẹ́ni kó pàdé náà bá dé èyí tí wọ́n bá wá kírun náà ọ̀wá nílé tó gbọ́ kútúbà oríṣiríṣi pé èyí ti pa ọ́. Ẹ wọ àwọn ẹni náà. wà á ńlá ayé dáná yàwó rẹ̀ fẹ́ hàlì. ṣùgbọ́n lọ́jọ́ ọdún léyà èèyàn ò ní jẹun àtàlù lọ́lẹ́yà títí dé oṣù lọ́kìrò. wọ́n lé náà kìí ṣe àrùn kìí ṣe ọ̀rọ̀ lórí bí kọ̀jọ́ sí wípé ọ̀rọ̀ tí àbáwa bùrẹ́dà tó sọ. pẹ̀lú káàdì rẹ̀ ní ìyẹn tó mọ́ àwọn àyè òṣèlú lánàá wọ́n ní anabi tí ọlọ́run kọ́ bàbá anabi ọjọ́ ìdíkà ti sèé pé láyà ọ̀rọ̀ ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ anabi ò ní jáde ní ọjọ́ ìtúnu àwẹ̀ láti lọ́ọ́ kẹrù àtàlù pé àyàfi kó túnú kó tó jáde kọjá ìkẹ̀kẹ̀ kó tó jáde. bákan náà wà láyà bá àwẹ̀ yàwó rẹ̀ náà ní kò sì ní jẹun lọ́jọ́ ọdún léyà àtàlù títí tó fi kírun. أثرهن يمكن أن نقول للغاية لماذا؟ للغاية غاية يعني الفتور هو إيه؟ نبي يوم الفطر غاية في يوم النهر هنا الصلاة eléyìí ni ẹ̀rí tí àwọn àbá ìjọba tó kà jẹ́kẹ́ àbá Fauzan tó ti sàlàyé fún wa nínú àlàyé ọ̀rọ̀ wọn. bákan náà àwọn aṣẹ́wò kẹ̀kẹ́ yóò bí wọn náà wọn aṣẹ́wò kẹ̀kẹ́ yóò bí àwọn náà sọ nínú àlàyé ọ̀rọ̀ wọn. tí wọn bá bá kọ pé àbá wọn kẹ̀kẹ́ yóò bí àwọn àbá àti wọn pẹ̀tẹ̀ kẹ̀kẹ́ yóò bí wọ́n pọ̀ wọ́n pọ̀ dáadáa ṣùgbọ́n nínú ìwádìí èwo ni bàbá tọ́ka sí nínú wa nínú àwọn bàbá àti mẹ́tẹ̀ kí ìdílé níbí. àwọn náà yàrá wa ṣéwù Islam ibn Taymiyya bàbá wa Ahmad ibn Taymiyya al-Harrani bàbá wa al wọn ti àwọn náà ní tẹ̀kí ìdílé tó kọ́ tí wọ́n máa jẹ́ Muhammad tẹ̀lé bì. wọ́n ti wọ́n pé àbá wa nẹ́bà á ní wọ́n máa ń pè àwọn náà ní tẹ̀lé bì àdínẹ́bà á ní. ó kọ́ tí wọ́n náà náà Muhammad tẹ̀lé bì làwọn náà yẹ. bákan náà lọ́dọ̀ àwọn ṣíà àwọn náà ní ẹ̀ka tí wọ́n ti tẹ̀lé bì lọ́dọ̀ tí wọ́n náà ìyẹn ni tẹ̀lé bì. المجهودي بن عبيد الله الهلبي تحيي يرمي أو نعم ló bá lóun ti pé tí wọn kàtà kọjá kí ni bí èèyàn á wọ́n lè má sọ ọ́ délẹ̀ ṣùgbọ́n àwọn ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yìí nínú pẹ́ta alẹ́ tó tí wọ́n lọ́ọ́ lọ́ọ́ bá fíkìrù àbí lọ́ọ́ lọ́ọ́ bá tàwé tí wọ́n bá dákọ̀ rí pé tẹ̀kínì tí ìdún ọba ti ṣàlàyé ẹ̀ tó gbajúmọ̀ táwọn àbá àlùsùn lọ́wọ́ jẹ̀má tí wọ́n bá rí bá àti jù olóyè àbá wa ṣé ìsìlẹ̀ ìbùdókè ìyá rọ́ṣùmọ̀ wọn. ولما قدم الله الصلاة على النهر بقوله تعالى فصل لربك وانهر لما قدم لما قدم الله الصلاة على النهر في قوله تعالى فصل لربك وانهر وقدم التزكي على الصلاة بقوله قد أبلى أبا تزكى وذكر اسم ربه فصلى أعطى مثلا يا رب العالمين آية بجدي تلك آية بجدي هنا أتقبلين níbi ẹni sábà yìí lórí kí á nínú ọdún léyà káàsì pẹ́ra lórí pé dábì kan pé ọ̀ràn yẹn nígbà tí wọ́n pé ọ̀ràn yẹn ni wọ́n lò náà ní ọ̀rọ̀ ọlọ́run tó fún aláàbọ̀ àwọn ọ̀gá ẹ̀sìn lọ́dọ̀ ìsìlámù ní pàtọ́bì ìrẹ́rọ̀ pé tọ́ ọ̀dà. eré anábì lọ́ọ́ kírun kò sì gbóra wọ́n sábà wò wá ní pé níbi ayà yìí ọlọ́run ti ìrún sáájú ẹran pípa. bákan náà wọ́n kọ́sílá máa àtàtàkìyà alàsọ̀rọ̀ àti sọ́ọ̀rì kàárà. ó sì fi kápẹ́rán ṣáájú yà ó ti àtàtàkì ìyẹn ní sọ́dákọ̀ àti sáré pèlè ìdàgbàsókè pépèrè àtẹ̀sẹ̀sì yẹn pé yọ zakato ìdíbìrì wọn lẹ́yìn tó ti yẹ sáájú kápíọ̀ ẹ wà wà bàtà ti fi yọ ọ̀rọ̀ mi jáde. èyí sálákọ̀ọ́kọ́ ṣe déédé ọ̀rọ̀ ẹran ọdún léyà bàtọ́nì àlùfáà kọ̀ọ̀kọ́ kírun náà láti bá gbogbo ẹran. ẹlẹ́ẹ̀kejì àlùfáà zakato ìdíbìrì àmọ́ ń yọ àti bá gbogbo ọ̀rọ̀ yẹn. wọ́n lè ní tẹ̀síì. هو الآية فقد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وكانت السنة وليس السنة أن الصدقة قبل الصلاة بعيد الفطر يعني صدقة في ارتباط الزكاة والفطر أما وهي صدقة كبيرة بقى وأن الذبح كفر بعد الصلاة ونعم ويلين في عيد النهر لأجور الجنة ọlọ́pàá ti dára fáwọn afá. ó ti kó yín wá pé àti àyà náà fi àyà sínú ó jẹ́ ìbámu sí ọdún èyí tó ti wà jẹ́ ìbámu sí ọdún ìtúnu àwẹ̀. bàbá tó ní bàbá yìí pé nínú gbọ́dọ̀ súnà nínú ọdún iléyà fẹ́ kí mùsùlùmí ọmọ àti ọdún ìtúnu àwẹ̀. òun ni kéèyàn tó ti jáde. bákan náà kéèyàn ó sì súnmọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ̀ yẹ oníkéyìn súnmọ́ ìmọ̀ọ́mù nígbà tí mọ́mú bá ti tú àgbà tó ń ké lọ. ṣùgbọ́n kò lè rọrùn kéyìn súnmọ́ ìmọ̀ọ́mù àyàfi tó fẹ́ náà lè ké òun náà ti jáde lé òun náà fi sọ fún wa yìí pé wàyí sànù àtẹ̀kí bẹ̀rẹ̀ kúrò yìí lẹ́sọ̀rọ̀ àtẹ̀rẹ̀ yìí nínú súnmọ́ lọ́wọ́ kéyìn ó tètè jáde lọ sí yìí lè yàtọ̀ mọ́tẹ̀rẹ̀ mẹ́nà dùdú wí mẹ́nà dùdú ó lè rọrùn fún mi láti súnmọ́ ìmọ̀ àwọn. wàtá ìpìlẹ̀ lẹ́wọ̀n pọ̀lì láti fi náà lè sọ̀rọ̀. ó sọ àwọn òṣìṣẹ́ kéènì ọ̀la tí ń bẹ fún ẹni tí ń retí ìrún. abẹ́rẹ́ ẹni o ó dòkó lẹ̀ tí ń retí ìrún àwọn ládàá kan bẹ tí wọ́n wọ̀ kọ́ lẹ̀ tí ń retí ìrún. ọ̀yàtọ̀ sẹ́ni tí ọmọ rẹ̀ ṣé wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti ṣe ìkọ́ náà kó tó wá máa ṣàlùwà lá bẹ́ẹ̀ wọ́n ti bá ara alákọ̀ọ́kọ́ àti kọ́ bàbá alákọ̀ọ́kọ́ ló bá kẹlẹ́ yìí. eléyìí pọ̀ nínú títí àwọn àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀rí ọ̀rọ̀ wa ń lẹ̀ máa ìso dẹ́rù ìrànlẹ́ náà kó bàbá àgbà wò sóni ewé ẹsẹ̀ ìlú ọ̀pọ̀ tuntun rẹ̀.

bọ́ọ̀ sàlùwà látà nígbà wọn ti ká bẹ̀. tó rọrùn fún ọwọ́ tó ní táwọn alákọ̀ọ́kọ́ wọn bá ti wò é. mo dá sí ìbò méjì ní wọ́n náà àmọ́ sáàpù yóò ti yóò tó wọ́n òun ní ráàyè súnmọ́ ẹnu ọ̀nà bèbí kọ́rọ̀ yìí. ẹni wọn wá sí ìpè kí ni àwọn tí wọn náà lè bá tàbí lóbi ráàyè súnmọ́ ìmáàmù àbí kọ́ lóbi lè jẹ́ nìkan tí ó máa ní ládàá ìrètí rọ. òun kò sí pé tí wọn náà bá tàbí òun bá ti tó bọ̀ kọ́rí tọ́lé lọ́tọ́ ilé ọlọ ọdún kẹlẹ ọlọ ọgbẹ díẹ̀ kí gbogbo àwọn tí ọ̀dà nínú rẹ̀ tí o lè máa bá kó o tó kọ́ kó ti tọ́pù rẹ̀ kọ́kọ́ lè dé lára rẹ̀ ọba tẹ̀lé ọlọ́ làlàáfíà ẹlẹ́ẹ̀kejì ẹ fóònù àbáṣe fóònù àkọ́kọ́ oníkú ọ̀nà ọ̀sọ́ ọdún tí ọba ti bọ́ láàbù kọ́ ọ̀rẹ́ dé ìyẹn náà làkọ́kọ́ wọn náà kíyèsí pé kí làwọn ẹ̀ka ẹ̀fẹ́ rẹ̀ wá láwọn máa tó òde ní òkú bí èyí tí ò tó òórùn ní kẹ́ńtọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá lò á òòrùn tó ní sọ̀rọ̀ fẹ́ mọ́ bínú pẹ̀lú tọ́wọ́n náà lọ́wọ́ kẹ́kẹ́ rùn náà gbogbo eléyìí nítorí ti tó wọn lọ àti tó bá wọn láàárọ̀ wọn náà sọ̀rọ̀ àfọ̀dé jíjẹ torí kéde torí pé wọ́n padà gba àyíká ẹ pé ẹ̀ o ò ní ní opportunity kó o lè ráyè sí àwọn kan tó fẹ́ láwọn yẹn. Nígbà tó ń kọ́ pàmì ìrọ̀lẹ́ wọlé ẹ̀ ti gbogbo géèjì ẹ̀ náà. Àwọn láti sọ pé ọ̀ wá ti lè da wá àsìkò kan wọ́n ti géèjì ẹ̀ náà wọlé wọlé. Ó ti ní ní wọ́n tó dé ẹ̀ náà ọlọ́pàá ó ti tó bẹ́ẹ̀. Ọ̀dọ́dúnwá bí ìlú ọlọ́pàá bẹ́ẹ̀ tí ó dùn lẹ́nu ọ̀nà tí ò tíyẹn lọ́dà á sọ pé òkúra rẹ̀ kọ̀ wá láti nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ wíwà ọ̀ kọ́lá òun ti súnmọ́ ẹnu ọ̀nà lèlé ọ̀rá ìwé torí di eléyìí kéèyàn wá lè máa ní ládàá yìí èèyàn náà gbọdọ̀ tètè kúrò nílé gbogbo tó wá lè máa fún ọ ní ìpàdé àti pé màá ní kúrò nílé ẹ̀dẹ́sìn náà máa ní wọ́n tó bá sílẹ̀ tó ti kú tó jáde ìsàlọ̀ la èèyàn olúwulẹ̀ láyè débẹ̀ náà gbogbo àwọn ọmọ yẹn wọ́n náà tọ́jú ara rẹ̀ lórí abala eléyìí. bákan náà nínú súnà lọ́wọ́ àyè àtẹ̀já àgbàlá mọ́fẹ́ ìsọ̀lá tẹ̀lé yìí. kí mùsùlùmí kó sọ̀tọ̀ fún èrò yìí. باللبس أحسن الثياب pẹ̀lú kí yẹn wọ̀ ìbọn dáa nínú aṣọ ìdíjí dáa sí nínú aṣọ ẹ̀ríkà àṣà ni wọ́n dàpọ̀ aláṣọ̀ọ́dá àtẹ̀dé ètò dáa sí ìdíjí dáa sí nínú mímu nínú aṣọ. wọ́n lé náà kéésì ti báyìí kéésì ti di ìgbéraga bí wọ́n ti pé lè adé. جابر رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم كل يلبسها أما هي أفقا ومن كفنا كلها àlejò àmà wọ̀ ọ́ ní àwọn òkèsọ̀ kọ̀ọ̀kan bíi ẹ̀yìnlẹ́yìn ìròyìn ìbéjèèjì bákan náà wọ̀yá òbẹ̀dúwà àlejò tó máa ń wọ̀ ọ́ náà bákan náà ní ọjọ́ òdúwà. àbáwá ayé ló mọ̀ bákan náà nínú ọ̀rọ̀ wa sọ̀rọ̀ wọn anáwó káàlà yẹn bá fẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ nípa nínú máa wọ ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ àti ọdún léyà áhùsánà sì yá bè èyí tó dájú nínú aṣọ rẹ̀ kúlà lẹ́nu máa wọ̀ sánà gàdí ìdílé jẹ́mi túbọ̀ ní pé lọ́dọ̀ àbá aláàbí ìdájọ́ tó ń wá fún àdéhùn náà nìyẹn. bákan náà nínú kókó mi tí wọ́n tún fẹ́ bẹ́ẹ̀ lọ fún wa òun ni pé kábọ̀dé sọ yìí pé àgbà yìí bẹ̀rẹ̀ tó ń tọ́ka tí wọ́n lè kéde nìyẹn àwọn náà fẹ́ gba yìí ni wọ́n lè bu wa àwọn náà fẹ́ gba yìí láti bu wa kí làwọn akẹ́kẹ̀ẹ́ tó so máa. مع روضة العلم ويشترط لصلاة العلم وتتوجب حكم يعيد به الاستيطان قلت لكي الإنسان كبير استيطان ibẹ̀ láti rí àlùwátọ̀n ìlú ibùgbé tó kọjá pé àrùbẹ̀ jẹ́ ti àwọn èèyàn gbé bí a yẹ kó na àlẹ́bí náà yóò tún mú na á kó lè bá àti wọ́n máa gbé ìrún náà tó bẹ̀ mùtàwọ̀nì yìí na wọ́n ń gbé bí màtá bí náà lọ níyá níbi ilé tí wọ́n kọ́ kò yé kọjá ní abẹ́pá àgbà ni wọ́n kọ́ lẹ́nu wọ́n pàdé tí wọ́n kọ́ gbọ́dọ̀ ní pé àwọn bíútì tí wọ́n kọ́ wà mẹ́. bìnnà tí a ti lé ayádájú bèbè náà níbí pẹ̀lú àdáàtà táwọn náà lọ sí kọ́lé lọ́dọ̀ wọn ẹ bá ń pẹ̀lú ìlànà ìbèrè òjò náà pẹ̀lú àdáàtà irú bí wọ́n wọn. àwọn ilé ẹ̀kọ́ wa tutù náà nínú ọlọ́dúnwọ̀ rẹ̀ ilé ẹ̀kọ́ wa tutù dáadáa nígbà tó wù wá ìyẹn òní ilé ẹ̀sẹ̀ àti àdọ́gba tí ọ̀dọ́ máa kọ́ lórí ẹ̀rọ àwọn fúlàní ìmọ̀ dáadáa nínú náà nìyẹn ó lè jẹ́ ìdí ó ti di kéde. níbi sára lè mú mi náà wá nínú wọn náà jẹ fáwọn àti láti nínú báńkì àwọn náà lè kọ́lé. gẹ́gẹ́ bí àwọn náà tó wá lọ́dún pé àwa ní yorùbá láì ti láti fi lájú àwọn torí pé sílẹ̀ náà kókó lára àwọn náà nà á lò lọ́wọ́ pé ilé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ kọ́lé. àwọn oríṣi ní awọ ẹran òun làwọn máa dàbò ilé lókè. àwọn ìta àmàtí bí tẹkinọ́lọ́jì ti advance mọ́ nígbà náà máa kó nìyẹn. lẹ́yìn ó ti di wípé wọ́n ti kéde wọ́n ti kíláàsì kọ́lé. tẹ́lẹ̀ lára wọn a máa lo igi wọ́n ti wọ́n lẹ́yìn náà wọ́n a tún máa lo kéde ọ̀rọ̀ hmm? ìyẹn ni bí àmà bẹ́ẹ̀kì àbí ó tó di wípé wọ́n tún lo blọọkì wọ́n á tún máa lo páàkì náà lásán wọ́n á tún máa lo plywood náà nínú àdéhùn náà láti kọ́lé bákan náà wọ́n á tún lo glass láti fi kọ́lé ẹ̀yìn náà ni wọ́n fara bá wọn fún un bí ẹni bá ní kalẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ká lọ pé bí nǹkan bá ti dáa náà lọ́jọ́ ojú sí bẹ́ẹ̀ náà làwọn olùgbé náà lọ lágbára fún kò yé bẹ́ẹ̀ náà làwọn ewu rẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n lágbára bó tilẹ̀ ti pé tábàrò pé ewu kan bẹ́ẹ̀ ní ọ̀gá tá a fi ilẹ̀ náà á ti padà rí pé èmi náà ti fi ewu mi náà àbíkẹ́ náà wà níjọ́ lá kó wọ́n sàrọ̀ dáàbò òkú wa. èyí ló ń dàbí wọn àti ní pé bàbá sọ ní ti ojú tó fẹ̀ torí kó tẹ́ ṣe pẹ́pà ni wọ́n máa ka sílà yìí ọ̀dọ̀ nígbà wọn ti mọ́lé lọ́dọ̀ tó bàbá wa sọ ọ́nù lẹ́jọ́ ilé kíkọ́ kan ṣoṣo. Bọ́lá lè fi pé irú lẹ́jọ́ ilé tó bá sọ ó lè fi pé bẹ́ẹ̀ kọ́lẹ̀ yìí mọ́lé ní àwùjọ tì í. Bàbá ti sọ wípé bèèmá jẹ́ ọ́nà àádẹ́kù bẹ́ẹ̀ bèèrè àdìyí pẹ̀lú bí àlàáfíà wọn bá ti mọ bẹ́ẹ̀ ti mọ kọ́lé kàmáàlú sọlá tó ju wọn ní ẹwọ lọrọ ti wáyé tó bá ń sọlá yẹn kìí ojú wa. fàlàtí bọ́ọ̀lù sọlá tó yẹ wọn là ní máa fi ìròyìn ńlá ayélu yẹtó gbọ ìkọ́ ọ̀rọ̀ ti sọlá tó ju wa. àyàfi ibi tó ṣe wípé ó rọrùn yóò máa rọrùn fún wa láti gbé ìròjú wa náà tó láì sàtìlẹ́kì ìròjú wa yóò máa rọrùn fún wa láti gbé ìròjú láti fi ìròyìn bákan náà ọ̀rọ̀ kan wá jáde ní tí wọ́n bẹ́ẹ̀ tó bá tọ̀ wọ́n ra wọn jáde lórí ọ̀sán mọ̀lá wa àlè ọ̀sán náà wọ́n tó ń dà lórí ọ̀sán mọ̀lá wa àlè ọ̀sán náà wá wá pọ̀lẹ̀ ẹ̀yìnà fi hujjati ì ó ṣe déédéé fún àdébì níjọ́ kan ẹ̀yìn níbi àdébì wàdà tá a kí ló ṣe déédéé ó ṣe déédéé dúnmọ́ wàlá lùsọ́lì a àlẹ́lẹ̀ wá sí jimá náà eléyìí ni àlàyé tó wà lábẹ́ bí wọ́n lọ kàdá ní ká ìyàbá wú bẹ̀bá mi wọ́n bẹ̀rẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àlùfà lẹ́bi náà lẹ́yìn àlẹ́bi ó sì lè bẹ́ẹ̀ sí àwọn náà níbi wọ́n ti mú ìdájọ́ kọjá de wọ́n ti ní padà tó ti tẹ̀sí rẹ̀ lókè tó kọ́tà tó ilé ìpamọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn làwọn àbá yìí pé èrò yìí tó bá ṣe déédéé ọjọ́ júmọ́ kí ni ìdájọ́ rẹ̀. eléyìí ìrun júmọ́ yẹn mẹ́ta ìwádìí la eléyìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ àǹfààní kìí ṣe dandan fún yàn ṣùgbọ́n tí wọ́n á ti náà o àìsàn tó tẹ̀. torí pé. nígbà míì kéèyàn tó má sí i náà nígbà míì kéèyàn má sí i ó tún lè bí àwọn nǹkan kan tí ò ní jẹ́ kẹ́sì rí àwọn yìí. bákan náà láti lọ kí ó lè jẹ́ oore báwọn ẹlòmíì torí wípé àwọn tí wọ́n ní jọ ọ̀ràn ìyàwó gbogbo ẹ̀ tó kí àwọn àti ẹbí gbà ọ́ táwọn ò sí tó ti pé èrò júmọ̀ yẹn dandan ni báwọn káwọn sí i àwọn àlàyé pọ̀ láwọn bá ti lórí ọ̀rọ̀ yẹn pápá jùlọ fẹ́ni tó bá jẹ́ imam ẹni tó bá jẹ́ imam tó sì fi yìí tóun náà lọ ẹgbẹ́ owó ti fi yìí ìrùjúmọ̀ ọjọ́ náà yàgò má àbá àdékò wọ́n lọ kí torí kó ṣe é ṣe káàárẹ̀ ní tí ò ṣe kéré tí ò fi yé owó kí irun fún fún kó wọlé imam ẹni yẹn ọ̀lẹ́tọ̀ kó wọ́n lọ ṣe kéré kó wọ́n lọ kí irun fún rẹ̀. kò lẹ́tọ̀ kọ́lọ̀ dẹ́rẹ́ kò lẹ́tọ̀ kọ́lọ̀ dá dúmọ̀ àtìkù rẹ̀ ìmọ̀ọ́mù náà yóò kì í wọ̀. pọ̀tùpọ̀tù lẹ́yìn wọ́n bẹ́ sàlàyé wa bí adátò bàbá àti ìrún ìfẹ́ fún ìṣọ́ àwọn ọ̀gá olùkọ́ pé nínà ni a dúró. wọ́n sọ̀rọ̀ àtọ̀rọ̀ yìí ìrún yìí lọ́kàtà àti kọ́bìlà lẹ́kọ̀ọ́ rákà méjì làwọn kí sáfíwá tó fún ṣe ń wà. lẹ́kọ́ yìí ti jọ̀nà orí ọ̀tá lọ àbúlé fún ọmọ ìfọ̀tọ̀. rẹ̀kádà lọ fún ọmọ ìfọ̀tọ̀ ọmọ àdìmọ̀tò láwọn àdébì wà àbúbákẹ́ wà ọmọ ọ̀húnmáà. wọ́n láwọn àdúgbò wọ̀nyí yusọ̀lú nàlẹ́ ẹ̀yẹ́ ìdẹ́kọ̀ọ́dà lẹ́kọ̀ọ́ wọ́n ní àdéhùn yìí ń bèbè ó fi díẹ̀ fúnlẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ àtàkùn ayé kọ̀ọ̀ ni ọwọ́ àtàkùn ayé kọ̀ọ̀ ni bákan náà ni sọ́nà tẹ̀lé wọ́n bákan náà wọ́n parí tàbára ti súnà tó fi dáàlìkà wà lẹ́yìn ààrẹ tó ààrẹ ẹ̀mí wọ́n ní eléyìí náà ni ọ̀rọ̀ àwọn àbáwọ̀ ní súnà ó pọ̀ já sí rẹ̀ lórí ẹ̀ yẹn tó ó tà gẹ̀rẹ́gẹ̀rẹ́ ni lórí tá yìí kódà ààrẹ tó ààrẹ ẹ̀mí àwọn ọ̀rọ̀ onímọ̀ àkọ́kọ́ àwọn onímọ̀ lórí àwọn ọ̀gá tí aṣọ yìí náà ni wọ́n rí. àbáwọ̀ àtẹ̀mídì wọ́n ní wà láàrú àléyé ní àárẹ̀ ẹ̀mí mi àbáàrẹ̀ nàbí ìsọ̀rọ̀ wà àdàsọ́lá wà sórí yẹn àdàsọ́lá àtàlẹ̀ ẹ̀yìnlẹ́yìn kọ́bìlà lọ́sọ̀fà. wọ́n ní lílo wúwà lórí kàtà aṣọ yìí lọ́dọ̀ àwọn onímọ̀ nígbà wọn sọ àbà náà nìyẹn àtàwọn ẹlòmíì náà ti ń sọ àwọn sọ àbà náà ìdí wọn sọ náà ní ìlú nínú ìrùn ẹ̀yìn ìrún kíni ìrún yìí sáàtì pàtó kíni sáàtì pàtó ti kótópà yìí. sẹ́wọ̀n pé iwájú kò fi ẹ̀kọ́ sẹ́wọ̀n àwọn ìlú ọ̀pọ̀ tó túbà. àbájáde àwọn ìlú yìí máa ti bẹ́ẹ̀ ṣùgbọ́n ìṣe irú ìṣe yẹn ìfẹ́ lónìí ìfẹ́ lónìí wọ́n ti lẹ́yìn àti ìṣòro àwọn aláwọ̀ èyí fẹ́ tó wọ́n ń bà tí wọ́n ti kí wọn lọ́la àríwọ̀ lọ. bẹ́ẹ̀ wá sọ̀rọ̀ alóòótọ́ bẹ́ẹ̀ ọ̀bá dúró lórí ìlànà ọlọ́wà sàdẹ́lì èyí wọ́n fẹ́ fi ìdájọ́ fún wa ńgbà mí. torí pé dábàá sí èsì lóòótọ́ dábàá ti sára lọ́gbà báyìí ẹ̀rọ bí n sára báyìí lọ́wọ́ ìnáwó ń bọ̀ ọ̀rọ̀ ń níbi bí ọwọ́ ọ̀rọ̀ ń pọn ìrùpẹ̀ wá sí ọ̀nà báyìí ó ti fọwọ́ sí fún bẹ́ẹ̀ ó ti fi mú ìtẹ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ń dìde báyìí ó lọ náà nìyẹn. nínú súnà ìran ẹ̀yìn òun náà lè kí á mú ti kéde o ká tó bọ́ òtúbà. wàá yẹ kí wọ́n tó ta ẹ̀rẹ̀ òtúbà wọ́n ní hikima tó wà níbi kí òtúbà wá lẹ́yìn àtọ̀lá tẹ̀lé yìí níbi ìròyìn wàtẹ̀fìdì wà àtọ̀lá tẹ̀lé jùmọ̀ kọ́ wa kọ́kọ́ wá sáájú níbi ìrò jùmọ̀ àtàkùtù bàtàlẹ̀ jùmọ̀ nǹkan lọ́mọ yìí pé kùtùbà ìrò jùmọ̀ ṣáàtọ̀ ní sọ̀rọ̀ májẹ̀ lọ́dọ̀ òun jẹ́ fún ìrò bá a ti mọ̀ pé àṣàkó mọ̀kọ́tẹ̀mú ẹ̀ lọ́sọ̀rọ̀ ṣáàtù máa wá ṣáájú ìta àfihàn ẹ̀ ṣáàtù lé lórí ni. bẹ̀sùrù tù sí àtìsọ̀lá nínú ẹ̀dẹ́gbẹ́ ni o lòkúrò ìlú wa abẹ́ ẹ̀kọ́ tí ìwà sọ yìí pé owó kìrùn kalẹ̀ ṣáájú pélé ṣáájú kásìkò tóótó láti tó sọ̀lá tó wú bá a fẹ́ la torí ìdílé yìí á ti pé bìtì láàbì kótó wá tẹ̀lé yìí ó yàtọ̀ sí ìrún kútùbà aláàbò sí kútùbà ìròyìn fàyè nà wọn lè wo àdìsíkìlò sunna nínú sunna ni òun wà pẹ̀lú ọ̀dà alábìsá àdìsíkìlò àwọn ọ̀dà síwájú nínú ìlànà pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú dáàtú wà tuntun bọ̀ ní ọjọ́ insha Allah ta'ala àti ọlọ́dún kárí àti ìsinmi ní ọjọ́ mẹ́jọ àwọn ọjọ́ bẹ́ẹ̀ ló kún ní iṣẹ́ àwọn ọ̀tàlá àkùnà tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ náà ti máa ń dídá ní ìsinmi ní ọjọ́ bẹ́ẹ̀ lọ bá ti tọ́ lẹ̀ ẹ tí ó bá ti mọ̀ iṣẹ́ àwọn ọ̀pàlà lọ tó di ọ̀pàlà lẹ ọ̀pàlà lọ àbẹ̀lọ́ bàtàlá náà lẹ̀ ọjọ́ náà tá a lọ sí ìjọ jáde ti ọlọ́run gbogbo tí ìṣẹ̀lẹ̀ ti bá ètò